وعلى آله وصحبه وسلم وسليما وبعد السلام عليكم ورحمة الله وبركاته رسوى بوكا لقديم سورة اللقمان إشاية 27 نعم لقديم جلس إن شاء الله آية بك أن يشان من أجل أن يكون يوم الجمعة ayẹpo bí ọrọ ẹjọ kìdẹyìn ìnìtẹlẹ nìka alẹ rọ wà ní. ولو إن سألتهم من خلق السماوات والأرض أمر جفا إبراهيم وكان يجهز ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده

بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم وآية جدي إن الله أكبر وإذا لولا ولو أن ما في الأرض إذا وكان ذو أمر ذو بديان من شجرة pé àwọn orí ọ̀la tó yá nì káká àmì continent mébi kàní ànì ipa pọ̀ continent mébi lẹ́ asia africa australia south america north america and europe lẹ́yìn kàmá lẹ́dọ̀wọ̀ ọ̀pọ̀ àpọ̀ àmì continent mébi ìrùkọ̀mọ̀pàpọ̀ káká hata ma ti amuhimini kamuli yehu e dagwa kamulile do akolamu kuma mudu diko ma ina ina ni vai ko ma do kenwe ko wal bahru yamudduhu amutihu bahar siteku domo sajo lamunu ngodo kai bahru le siteku atlantic ocean àmómi ìtẹ̀kúlẹ̀ yẹmúdùhù kí tó máa nẹ́dù kọ kí náà dé kàmú kọlọ̀ ọjọ́ obìnrin àmómi ìtẹ̀kúdù gìdé ilẹ̀ papò mímbẹ́ ẹ̀dìyí sẹ̀bàátò àbúhùrìn máa wọ́n dàbílẹ̀ àmì ìtẹ̀kú dàm dàm dàm dàm méje kuma ŋo dubi ami te bue gidai ge uwulo ami te bue di yeyele gidai uwulo ŋu ime bie kuma ne to kɔta ka da yɔnjɔ seede kamo mi te bu kita kpa ami kɔkuma do kɔta ka da amori ma de do kɔɔri kɔlɔsi iwi ke mu kpadi riyɔn onugo kɔla yɔnjɔ ma nafi dɛsikɛli ma tó lɔ nkɔla yɔnjɔ tí a kí takpata bọ̀tà mú mi mọ́ nínú kọ́ àmì tìkú lẹ̀ pàkó mọ́tàkàgbà. inna allaha azizun hakim allahu ẹna tẹ òun dún alàzízi òun lọ́wọ́ ṣe alàzízi màánà òun dún òun páyó iyo ŋa tẹun dúẹun dún nege fi tọ́nu òun dún òun páyó kì nege tẹun dún kẹun dún máa bọ̀ yín hakim òun ló náà ka kí méjì sẹ́wọ̀n kẹ́nà tó máa ṣàá lọ́nu kẹ́nà tó máa ṣàwọn sẹ́wọ̀n kìí ṣe kàkẹ́wọ̀n yìí ẹ̀jìníà káyà go go sí ẹ̀jìníà from germany ẹ̀jìníà from japan ẹ̀jìníà from uh, america ẹ̀jìníà from london ida go go ìgò ìdá microscope go ida ìdá ẹ̀jìníà kàdó telescope ìgòlógo ayẹkẹ̀wọ̀n yẹn da dànyọ́ mẹ́rin gbé yẹn mú dànù ọlọ́ọ̀bá mẹ́ma mọ́gbé ìdùnmáyọ́. ine ina engineer tu kini ke from kojo che ke avale lo pibele kidi ba na jeja o ewu e ana kawa walu o kawa walu so ni ko na you define oro kide o kolo yo ki o divine kim do yute idamono maana inna allaha azizun hakim le aya kidai ke wane ya sababu nuzul aya kidaisa ami yahudu lan yawadu himu tabalki muhammad ibnu ishaq rahimahullah isnadu tabu waru abdullah ibnu abba yani ana habari yahudi ami mala mi utemeje ami yahud on chami jiu olu amanalo nalo mawaka li rasulullah nabi muhammad mbek magwa kama no kolame aman evidence me aman ohe kama kakwa nabi muhammadu kama dehane wala amadunya luda kwa nabi de qulu li rasulillah mawaka ma nabi muhammadun sallallahu alayhi wa sallam bil madina anabi wewo madina ta manola gide ugbon ode ya muhammad ara aita qawluka ya liola kala ke kai kemele eh أدبروا يكن وما أوتيتم من العلم إلا قليلا إنه مدوك مدومني وما مشتتكين إشي إيانا تريد أم قومك وتاوى كشاشي أسيوي كشبو جانبي موسى ààrùn ọ̀làlẹ́yìn ẹ́kẹ́ kàwọn akẹ́ ilẹ̀ àbẹ̀kúgbò yíò ẹ̀kùnmẹ̀ ní kúránì ìnílẹ̀kìtà níbi rẹ̀ mẹ́gbóhìnkà níbi dó فقال رسول الله كلا النبي منا قالوا ألست تتلو فيما جاءك أنا قد أوتينا التوراة ومتك النبي كتتوه ولا ننجيه ملم يلي يتم يلي ممدا شوجا كان كفجو دا تورا ما كما دين فيها تبيان لكل شيء بوكو قرآن يوه بيتي أكا في سورة المائدة kàkí àtẹ́wọ́ra lẹ́ ànàrẹ́ yíò dúdé òun wọ̀kọ́lọ̀ rọ̀sílùlọ́ sọ́lọ́lọ́ alẹ́sọ́lọ́mà iná àáfi ilmi lẹ́yìn kọlíl yẹni ẹ̀yà mẹ́nà tẹ́wọ́ra kàtẹ́wọ́ra lẹ́kìlì mi ọdún yàdé òun ẹ ò kọ̀ǹpẹ́ kú màáyọ̀ yọ kì í dẹ́yìn lẹ́kọ́ ìṣèyíkì abámẹjọdé òun mẹ lèkúlì ṣẹyìn lẹsẹ ohun dúnmí ọlẹ yìí mẹmà mí nìyí sọpá kó mà yóò jọ sóhun ohun ìṣèpá kó. mẹgáníkó èyí rí wáyé òmúnẹ ọlàkùnmá kángá níbi dẹ ẹ wẹ àkíní ẹnẹkọjú àìmẹlẹ òmà oríta fi ومن أوتي الحكمة فقد أوتي خيرا كثيرا أنك يهيل ومدون الهيري اللي موجوه تنين لجنة ما ين الهيري هيري إيوة أتي كيكلي وهي كان يبدو هاي ينا إيه كونغ دونغا مي إيه كي أشدو مي لانغا مي إيه اللي بيمة يا إيه كي أبا مجوه تيهيلي but compared to إيه اللي ميو جو أو تيتي كينغي شي ngojor aya kakele gudu gide do aya kakele gudu le ngojor igwa ولو أن ما في الآن ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم أقول لتي سورة تتلى سورة كهف ẹ̀wọ̀n eh, eh, gba káyà lẹ́ pààyà kìdẹ́ ma interwoof inter interpretation ọlama ẹ́ òtítẹ́lẹ̀ ń pàkówó kàláwò yẹ́ nìyí قل إنما أنا بشر آه، مثلكم يوحى إلي قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد قل كان البحر مدادا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا ولو جئنا بمثله مددا oyola mai ongo jora ya gide كله كان البحر من آيدا ما يجده وانا دقواني كاتي في سورة لقمان لو كان البحر مدادا إيدا وكو ومتكوك وكوك ممدو سدالا أمي إنك لكلمات ربي كيانا كوكالا يوجومي لنفد البحر والله سيديكم من لك تقى قبل أن تنفد كلمات ربي دقوتك كولا ودمي كتقى ولو جئنا بمثله مددا دقا قولوا مومي لك ممكوات سقوط omi tèkú bí èyí òdòdó lẹ́ لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا دقوا كما قولوا ميوا ما كنت support أمومي iye yóòdòdó lẹ àǹkè sórí lẹ kàtùmùrú rẹ bọ̀tẹ́ sórí ye ni ìsì misli yìí wulo mi ti kó hó gẹ̀ni èmi yẹni wọ̀ mí ń bá àdìhí sẹ̀bẹ̀ àtò àbọ̀hórìn òbí ń ko mi te kule atlantic ocean indian ocean ẹ àmì ocean ocean ocean dúkìyẹ ilẹ̀ gbapò mọ̀mú rídà inc mọ̀nẹ́dọ̀kọ ànumọ̀ ṣe wọ̀ mi. min ba'dihi ko in be ti min ba'dihi sab'atu abshurin ubiye mulama to kuma le wulu mi mebie ngulu mi mebie gidan ma kai ami malami mukola qur'ani bubo kocha arabic e die ma la tufidu al si ake biela ile gwe biedu ne ke chokala no bàkínì kẹkọ kọlọ ọjọ́ pàkó áhàn lágbà tó gbogbo méjì màlí kí wá kọ kọlọ ọjọ́ ìnìkẹ bọ́ ní kí kàmú kọlọ ọjọ́ pàkó ṣakadó ní ìnàbà rẹ̀ mùsàkìm ما خلقكم ولا بعثكم إلا كنفس واحدة

aye kele gude yana miti ku dakwa ki amiti ko go dug me mu mai re mi me guduma dakwa ko ibi e ma ki kwa mai ma ko ko lojo ne ke ko e kwani ngo ko kwis minu ko lojo je no kwa ya jenana ko to ngo gbe ngo yo ngo kaya ye ko wi o me la de iye ni ma khalqukum wala bi asaku e kuma daji kwane ona meche kwe kumendaji kwani ona meche ameuneka baada alkimera nibi adama inaducha mame kimera une lola nibi adama me ona kiacho niwa kidai jongini kumabioma ingine kidai kajo thousand amo manananana mabi ingine kidai kajo kolama Thank you. ekamu ne dɛdzi ɛgba kete ati abɛkɛ ɛgba wɔwɔ abɛkɔdzo adɛ gbata ne taki damu ne dɛdzi kɔ ne ne kule kule kule òun lɛ kuma dɛdzi o kekekeke o keke òun ne ako kekekeke ye dɛdzi kɔ ne amu ati ne ne kaki ɔlɛ ne ne mɛ titɛ e ma titɛ ni mɛ gbɔ kidze kò mɛ mo kpalu ɛmu kɔjɔ tatsi ma kalu koko ɔna mɛ etie wala ba asoko oye kò mɛ da yi kò mɛ aka mɛ duki kò mɛ dabi mo da yi wokɔlu yi la wò ala o ila sɛŋ tó ń kana fin wa hidatin idabɔra yɛ n'ɛkɛ du kwane owe kuma de n'ɛka da yi kwane lɛ. ẹ máa kọjú ẹni kí dẹ́nu ẹ̀ka dájú pàánù lẹ́yìn òwe lẹ́tú àmúnẹ̀dún ti kúkú ẹ̀gbà àníbi ádámà gbogbo yí kọ́ bí là kìpé ha bí lọ ọmọ yọ kìpé ha bí lọ kùmà kpáyé ní ijó dodo lẹ gbogbo ògbó kadì kó gbogbo nájọ gbogbo sọ̀ká kùmà kú gbogbo tó wu ma abégi ọkọ̀ ojálè gbogbo kú yẹ ọkọ̀ gbogbo accident abioki ku nyi woro ana ku mbogi ku oko mbogi ku mgbe nyi e egbe kuma daji kwani ukolo ile sukolo ile chen sukolo ki agbe ko ngbo yo chen sukolo ki na agbe me idwa me okolo icheta me icheta ile na dabena òwe màdẹ nẹka dájú kó ànẹyìn òwe lẹwọn ọjọ kọkọ kó bẹlẹ dájú kó ànẹyìn tọdọ abalẹ lè tẹ sóra ká àmọ ọjọ ni ìnàmà amúrúwú ilẹ arọdà ṣe àn ànyẹ kó lálẹ òkún alámìrí ọjọ tiwọn yà dé nìkẹ́ ọdún dókè múrídà òun dé ìjọ kàngán láàkí kún múdà ìyá kí mú àwọn ọgọ́ ìmúdà kẹmúdà àwọn ọgọ́ ìkágó fẹ́yẹ̀ kún ẹgbàbẹ́ ọlọ́dẹ́ rídà yà múrídà káàkọ́ yọkàá ẹwọ́n ga esi ụra gboo mụ na kwánà na mụ na ihe oji fẹ́ iná máa hí àjẹjẹrọ tó ń wá ẹ̀dá òun tún ká màlà ẹ̀kú ká tẹ́yìntẹ́ ihò kálẹ̀ ná gbalagada òkìkì palestine ń gbókò ọjọ́ náà yá ń gbó yá madoke sahira ngo kutaka kido jana palestine erere faiza hum bisahira elena duma ji sahira jo o weje dabe ma jo malame wa ma amruhu illa wa ma eh, eh, ngoka wa ma amruna illa wahidatun kalamhim bil basari suratul qamar ko aya 50 alame riyo yo dabo weje dabe oganai e kamune daji kwane yerere kwa kamune mamu daji jo kwane fa idha hum bisahira fa idha fa idha nukir eh fa nufiqa fi suri السور wahida a a a a e كده والنازعات atile ele na kare ke ke ayẹ̀kẹ́wé yẹ̀kẹ́wé táwọn tàbí fẹ́ìdáhùn lè sáyẹ̀rà ìyá ni ma ti no kírọ́ fi nà kórè fàdálẹ́ka yọ́mọ̀ ibi yọ́mọ̀ àfíìr ẹgidẹ́ ìjì هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى أو before that يقول لنا فإنما هي جزرة واحدة فإذا هم بالساحرة إلا يبوا جميع لتقواتي إن الله سميع بصير الله شوندا بولا بقومتي بصير يا شوندا غانك عليهم دوكاكو نعم ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير ألم ترى عيد وكبوة كبوانتي عيد وكني قرآن يوم عيدة أن الله قد كيف الله ويناته يولج الليل في النهار يدرك لسرة يوم يدرك في يوم بداية فترة يوم يوم يوم يوم yọ abáyọ àwọn amúnú àánà rọ́ka ọjọ́ wáyé odujane kwa oro odujane kwa goma wa yokaru agoma wa na tule pe yokaru olo ko tiana dabe na kudu koro ka ke ka de ma jo sharuketi amma namda liti wa weha a little longer night short day sogale ne oduaji yi oduya egbe oroka ojiji omu extend odu ya mu extend di little longa night short day ẹgbẹ́ kò dọ́ àjèjì lẹ́yà ẹgbẹ́ ọ̀rọ̀ ka olú yìí lálẹ́ egbe oroka mọ́gbẹ́ ọ̀rọ̀ ka domingo tó yẹ́wò ẹ̀ẹ́lẹ́ àkíní sísá tí ó lògbọ́ ẹ̀wò tí ó ẹ̀wò gbogbo ti sẹ́bùn tákòlù

ìwọ̀n lè gbówó ọgọ mẹ́wàá anẹ̀wọ̀n súbí ilẹ̀ṣẹ̀ ọ̀dẹ́ lọ́ngà náà òdójíjì tọrọkàlì taka agomébìí kí ṣe èyí agomébìí abọ́ tíkí olùwọ̀n lọ́dọ̀wé kẹwàá kí tù lè yí olù àkótò yánà ìkékàdé òun rẹ̀ ìkékìdẹ́ abájọ gbogbo tẹjọ báyà ló dújíjì dújíjì ẹjọ báyà wọn yà pèlè ta london ọ àìkàsí ànàmí ní gbogbo ẹ̀bọ̀ máa yálé ya wọ wúyọ́ mẹ́ta takumọ̀bì ìwọ pátápátá wọ mẹ́gbó ìjẹ̀gbẹ́ta má lè dùn mẹ́ awọ wúyọ́ mẹ́ta awọ wúyọ́ ẹ ò jìjì tó lè yé tó dúró rẹ. ẹnna sukɔlɔ lɛ wọn dún la kari alẹ́mu tẹ̀rọ anamlaha yóò lè jò lẹ́yìn lafi nahar ẹ̀ẹ́lin aláwọn dúdú ńlá tún yọrọ kan odò jíjì tọrọ kalẹ̀ ní wọ́n yóò lè jò nahar fi lẹ́yìn yàwọn dọ̀rọ̀ ka jíjì atún yẹn gbàkó dúdú yìí dúgbò èso bẹ́ẹ̀ ká bọ̀rọ̀ káwọn tẹ̀ sẹ́ńdà atún yẹn kò lẹ́nu.

وأن الله بما تعملون خبير الله هنا أدي لبارهم حكم جملهم شيء مما قصة قالوا لنا إلا يوم مجرد دوكيتين تدبلي وفي صحيح بخاري أه عن أبي أبي ذر الغفاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذن يا أبا ذر وأبو ذر أتدري أين تذهب هذه الشمس أيضا نعمة أولو كده قالوا لألو مبوكي قالوا قلت الله ورسوله أعلم وقال له كن جمع مموت آمون قال فإنها تذهب ولك ألا ألو كده يا ديل ديل فتسجد تحت العرش هي تحت العرش

mɛ ɛspɛkt kɔjɔ àwọn ayi ɔjɔ àwọn kólokidu kólokidu maka wọn gbèrò àná ìwọ̀n tó kó àwa ilẹ̀ ti sáìn ilẹ̀ mẹ́tàkà alámẹ́tì alámẹ́tì sáàtì iye líle na ilé buhari pa muslim so ó sukúlù màálù lẹ́pẹ́ kọ́mándì aláwọ̀ ẹ̀ náà tẹ́ كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير وما الله يناته خبير بما تعملون يشون دوك يا دي لاباري يا دو يا اللهم وجون دوك مشاشقكو نعم ذلك بأن الله هو الحق وأن ما يدعون دونه الباطل وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير ذلك بأن الله هو الحق ilẹ̀kì yẹ ọmọ ẹkùnmọ́ ọmọ àkàláhù òǹṣòǹdó kì dánmọ́ kì ṣòǹdó yọ pọ̀pà òǹṣòǹdó kì dúpẹ́ kùmọ́ ara rẹ̀ láàá ìlọ́wọ́ òǹdó kùmọ́ ara rẹ̀ òǹdó dúpẹ́ náà rẹ̀ lẹ́ iyo yálẹ̀ ìhànẹ̀ iná ìdúkì dánmọ́ ilá hùwà tí dé òun akpọbụkọ nwụ adịrịkụrị adọ adọ yi nwụ ma adamu na ụmụ nwanne bọ min duni ilubi onwe alahu ena te albaqilu ya emi ya bita ọlọ́run jẹ́ tòdàbálẹ̀ láìláha ìlọ́lá ó yí òjá kó ń dọ́ rẹ̀ ìdọ́mọ́n ìlàlá ṣídí àláhù kéde ẹ̀kí e láìlà ìlàláhù onúdúdàmọ̀ tọjọ́ lè ewé mi nínú àbẹ̀gí nínú àǹpa nínú àbẹ̀gí nínú eyègbò nínú emèrè nínú ọ̀dàgbà nínú ngbòdókẹwà nínú láìlà ìlàláhù onúdúdàmọ̀ tọjọ́ lè mi ẹmú olùrídàkẹ́ láìláà ìlàlá ẹnkù mara rẹ̀ ń dúdà mọ̀tọ́jọ́ lè ẹnkù mara rẹ̀ ń yọmọ́ na òmìnir olódọ́mọ́ mara rẹ̀ ń nẹ́ òkìlì kàtàdó ya ni ẹ̀mí mara rẹ̀ ń nẹ́ ayùrú ògújà mádà ni ẹ̀mí àmúnara rẹ̀ ń nẹ́ egìlì òtú gàlàhú ọ̀sẹ̀málẹ̀dà ni ẹ̀mí mara rẹ̀ ń nẹ́ ẹmú múnà rẹ̀ ń lòdì ọjọ́ yọmọ́ gbìtìgbìtì wọn yọ awéwé kóbó lẹ ní àkóbó lẹ yónata aki laila ila la mara re mo na domon tede du domon tede ojo cha ma ko ji laila ila la domon yi la ilaha ilaha al haqq la ilaha ilahu al haqq inu dare o do yi getia ki tun du pe mara re won illa allah igidam du wa ka kini anilahul haqq anilahul batil oɗoyki so oɗu yogaca oɗu ye bita oɗodema jomo emin kitaba joyi dalika bian allaha huwa alhaqo wa anna ma yadauna min dunihi qurani pite establishi kuma ɗo mararemo mune lupiyojode ego mune kamuna anganyararemo lupiyojoye ilahu lbatil ongu belati ojoy bita ọjọ́ èmi fi o ọjọ́ èmi òun gbé lẹ́tì wà ánà lọ́ha gẹ̀ẹ́síà bá aláwọ̀ ẹ̀ náà tẹ́ wọ́wọ́ alìyí alkabir òun tí ó ń dúkì tàtẹ̀yẹ̀ ń dú alkabir kí a tí ó ń dúkì nánà kẹ́ ń dú mọ́bọ̀ nánà yánà dìmìdìmìdìmìdìmì na àmì ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور وإذا وإذا غشيهم موت كالظلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختان كفور بارك الله فيك ألم ترى عيد إلين annal fulka gaskiya oko yaji tajari fil bahari ya rule yo eyi tekun eyi teku bari can re oke ya ya te yi teku alulali ya rule ule gidan ki arabi ni'matillah fayu rayan kìkóńgà mẹ́wọ̀n nẹ́kú máa jẹ́ ó máa move from one continent to another continent in a little period of time or in some few days from from one country to another country oh no uh -uh. from continent to continent ẹ lè ti ṣàyínà beijing abájọ́ abẹ́kẹ́ dí lagos port harcourt sapɛlɛ ɛyɛ kɔ kìkì beijing ó jẹ́ china òun náà mẹ́ ń kọntena mi kọntena kọ̀ntínà kọ̀ntínà ọ̀wọ́ ọ̀wọ́ ẹ̀kì tírélà ń lókàn ẹ̀kì tẹ̀ ma kó lóye tírélà kí nẹ́ kì nẹ́ oṣù kẹlẹ̀ yìí kwanẹ̀ kó rẹ̀rẹ̀ yìí démi rẹ̀ ẹ̀kì kwanẹ̀ london owó oṣù mẹ́ta àbẹ̀ká amẹ́ríkà òun ìmánẹ̀ abájọ yìí dọ́mọ afẹ́ ń àgọ́ c'est un gars l'état papa of Lagos. Avec qui porte Harcourt, avec qui s'appelle Naganiko. Encore il le ya yon, ya lule, bini amatilla, bamura, oyo eki, tchinga mek mechune. Oyo dile teli yuri kum ayatihi, kida donga ungome. Kijanga me unamu kisho yodo doka. àmì wait ẹ̀wọ̀n ọkọ̀ ẹ̀nà ẹ̀ka kìdébì kọ̀ǹtẹ́nà ẹ̀ka ìyá ló ti forty tons forty tons tírélà dó àdó ẹ̀wọ̀n forty tons nẹ́bà òlẹ̀jẹ̀ bọ́jọ́ adùlẹ̀jẹ̀ bọ́jọ́ àmì tírélà yóò pa yóò pa yóò kè yọ adùn kìdúpẹ̀ kùmánẹ́ ìkàdí thirty tons ìmdàmọ́gẹ́ni nine eleven àmì truck aadu kudukpa maana kichale juu si ten ton iya mengu koke iya jikide ane amkitire la ketan kamitire la diliane ngo koke tana ada yane ame ole tuba jampane ole eme am machine idu kane saina magba ko machine ewe mdaro saji kego erere mulo nyomi mi patoga naji ojo akura ise ong'eche ng'ame to le yaji ikoje ng'aji du ola meng'u woi ami ton ton ton ami thousands of ton kemuyane aiba aji du tuyoganen for your favor ki favor favor ima olong ise turka me ki japani ang'ule ki ang'o dado ng'ang'u mege todabala oyane tokojwa tini kuma japani kidopa tabu mate ìyẹ́ wọn ìmọ̀ ìwé táyì ìtìtẹ̀kú ewò dúkì yẹ tìtẹ̀kú àbẹ́rẹ́ka tẹ̀kú kí mẹ́rún tẹ́lẹ̀ kọjọ́ kí mọ̀ bàtọ̀ ọkàdọ̀ bò benin republic abọ́ bàtà tó má má tabalẹ̀ kí gọ́ọ̀mẹ̀tì má kwàdé abacha ha kó ẹwà tẹ̀kọ̀ ń ṣeun abacha ń amumoto dugi awo ya ni ẹ̀mí pàkó jákádó benin republic wọn ma mana upload ke mana ọmọlẹ mana ma ń dó lakọ anamíléwu ilẹ̀ gbogbo lórí nàìjíríà benin republic wọn ohun wọn yàrá anárọ̀gbó benin republic lẹ ọmọ mi kọtọnu dẹ sọ̀ndà yìí àwọn ọ̀ndà republic ewegi yanga manya na riziki ko doire sana bacha daivata ngi duke ki awi Nigeria mingi dauma Buhari da biye file da biye wi Nigeria abayo e sigi ako amate ne kumoto duke ngolo le ko le jona wi Nigeria gan ki ya jinga ale ayro mo ele ya ege ale ko ti we apo mbudu gi ala kwa na mene wi kotoni awa mane mam tajo gwi kotonu mal tena mo on na egbe ko ko ma bole ha ama ge kiduki kwa na mene ukichi na yiri ya na wa mane hi kwizmina marizi kile ki anya mane kotonu iba Nigeria na ya wa mane ki economic Nigeria ki muda bia eka abacha ducho hmm. dulye yo mi be anu mo yale to Nigeria jene so batame àánú wà ní ìdẹ̀ ní wọ́n báyìí rẹ̀ èyí tó jùkọ́ amánà ẹ̀kọ́tọ̀ ní ọmọ nàìjíríà ló lọ́pọ̀ báyọ̀ yáyá ló mọ́tò lẹ́hùn dó ọkọ̀ mọ̀kínà amánà nàìjíríà pààlà ọgẹ́gì sànmọ́ yáyá amánà ọmọlẹ́ máa rí insurance mọ́mọ́ ọmọ máa rí ọkọ̀ immigration fee custom fee òmùnàmùnà dúkìtù bẹ́ẹ̀ lágbà bẹ́ẹ̀ wọn ara ń bẹ́ẹ̀ lọ́tà máa wọ́n lámì kọ́ mali nigeria wa tama wọn tẹ kọkọ bí ẹmu i ìwọn dọbẹlẹgẹ àánú wò ní ocean túnkà ní ocean yìí bá ọkọ ìlú lẹkì lè yá yí ìwà mánu yìí wà ní ọkọ àmì custom lẹ máa ra bámi migration lẹ nàìjíríà àná kéèlẹkì wọ́n rí jẹ́ sẹ́wọ́n ní nàìjíríà yọ̀nyọ̀ àmánu yìí làmúnàmúnàmánú. àwọn kì mí nìgbà òun kìkì ẹlẹ́dọ̀ mọ́ kí àkọ́kọ́ kí lè oko dú àmọ́ mọ́tò dú màá là kí lè oko agẹ̀ ní kí lè yá yìí rẹ̀ mọ́ máa là kó àná mi ni òun màá ká má nẹ kọ́ntùrù mú nẹ ùbé wà kí ayé àná mi ni wọ́n á là ó yà nà mú nẹ lẹ́mọ̀ ayé má nẹ tákà màá kí tajú pọ́ mọ́ customs ipa immigration dúṣù bẹ́ẹ̀ la yẹ ìwọ́n dọ́bẹ̀lẹ̀ nàìjíríà màá ní àgbógbó lókè. yẹnu ya na gbodu mana yele ẹ̀hùn dodo port harcourt yẹn àti ẹ̀hùn dodo lagos yẹn àti ẹ̀hùn dodo wari yẹn àti kìnnìdú nàìjíríà tó dáa yìí kìdó yamai ẹ̀hùn yẹnu ẹni abacha lè kí yẹn máa wáyé gbogbo wílé kọjá my my uh, abuja federal capital my work ten the wílé lókóyá kí wọ́n ti kòrí stéètì rẹ̀ ní lókóyá dọ́ndà àbúyá ayílẹ̀ máa wú wà lóníṣà gbàfí lagos gbogbo kí tìkú kí tẹ́gbó wà bọ̀ lókóyá má ilẹ̀ ọ̀gẹ̀lẹ̀ kì tọ́ lagos ọ̀sán akọ̀tún wọlé lókóyá má dọ́gẹ́nẹ̀ lẹ́kọ̀ọ́ àbáṣà ìkọ̀yà àbáṣà ọ̀gẹ́nẹ̀ kàkí ní ọkọ̀ sàmúwẹ̀ jẹ́ ọmọ ẹ̀mọ́ ẹ̀wọ̀ ẹ̀gọ́gí ìbìnà ayẹ́rẹ́ ẹjú máa jà ó nà mọ́nu kó wọ ọkọ̀ tọ̀lẹ́ ọ̀pàtàkì tẹ́ ìdẹ́ ẹ̀kọ́lẹ́ ẹ̀kọ́ fún ọmọ ata ẹ̀kọ́lẹ́ fifteen yìí yàrá fifteen naira lítàkà ọkọ̀ ikùn yẹni 2010 yìí yẹ ọmọ nàìjíríà dúró ìṣòkòṣe kélé náà tsokosi garden adejiti flower ŋo wɛtsɛ wa nu yie ɔkò sukɛ gbatsereke abɛyɔ torí dako ŋo yɔ ɛnɛke mbɛ ba gbɔkɔ seven hundred eight hundred ɛnɛke agbɔkɔ one thousand ɔkɔnsɛ nana tabali ɔbatala ma liberation liberator mu ma nigeria tɛ ma kóbi ɔbatala tɛ ɛgbɛ two thousand ten kalibuda lɔ dɔkebi ɛgbɛ lɛ lɛ ti mu ayati ni kɛ o dókiti nigeria kisɛ computerized primary school ngbo du kan du de computer management do male that is operation vision 2010 operation vision 2010 by abasha la ilaha illa allah plan kana la chini nigeria tamtia na duka ya yuzu wini kana duki ni phone kini kina receive ka kola kana du abasha chini iko kiano yiyo kimda wo wewe wa mwana sikoyo pasajo amana ne kwa cha utaki wako abasha abaja tena kiwa mere akina mma Nigeria duki ato gakuma fly uta broad ile ngobo dege ni ichane kwa sibiti yo kido eh eti dabu ama national hospital ko ona le dua ne ke o ma bi treatment iya ne akini treatment ogo ki ma de ni na broad malo eleke den in ko hospital le obajo ye mi na wa ya buta <laughs> yẹ́ ìmúdùta ẹ̀yẹ́ ọ̀nà máa dọ́rọ̀ ilẹ̀ àmọ́kọ́gì bọ́jẹ̀tì tánẹ̀kì dù chukọ́lọ́ ní nàìjíríà lẹ́pàpọ̀ òun tàmọ́kọ́ mọ́ akábàjẹ́ yóyó ọkọ́ àmẹ́mọ́kọ́ kàbà ámẹ́ ọkọ́ kàmẹ́mọ́dà nọ́bàdá ọkọ́ dó àmọ́kọ́ fi tí àìlẹ̀kà àmàkàyákàrẹ́ vision 2010 uyi dúkì kọ́ yugbo ọ̀gbàrí fún àbúyà papọ̀ kùmọ̀kọ́ta yana mi wọ́kàtí dúkì dẹ́bù yàwó yí lẹ́mà kó pẹ́ ọmọ wọ́kàtí dúkì ha yàwó yí yí àṣẹ́ṣẹ́ àbújá kéte ní ọmọ nàìjíríà dúkì àtìkọ́lẹ̀ nàìjíríà kí ni yóò gbà mí jù tákì 2010 kí wá abáṣà ẹ àgìyẹ́rọ àdó ẹ̀gbà kò ń wá òun ẹ̀ ń lu dẹ́jí seven point agenda seven point agenda metubo kishotaka da nini ansoji seven point agenda kake oyodo ohun iwọn wadu dẹ́yì wọn mú sọ wọn construction company ma wà yìí wà gbogbo wí lẹ́kọ́ ya àbùkàtà èrè ní àyà ìyá kò mọ́ mẹ́mẹ́lẹ̀ yẹ kọ́rì gbàyẹrẹ ẹnìkẹ gbàyẹlẹ gbogbo gbàgbà mẹ́wàá kó ya èlòkò yà ihu stop abùkàtà ihu stop <laughs> abùkàtà ihu stop buhari a máa ń àmì vandalizer vandalizer of pipeline ilẹ̀tẹ̀ bht boko haram mama almajiri aka tó pa ìkẹta ọmọ ọmọ ọfíìsà sọ́yà bíkíkà ọmọ títí kí ọmọlẹ́kọ̀ọ́ agbókẹ̀rẹ̀ máa ń fa ọdún mẹ́rin ìṣòro yìí àbò eh, eh, ọmọlẹ́ ìdí àmọ́tọ́ kàtó kìkì kura ní ọ́ọ́mì ansa 2002 1992 ọmọ ìmọ́tọ́ ìdí àmọ́ ọ́fíìsà hatan ọ́fíìsà tó yà fi pé NEA 2013 eh, ní graduate اللهم اغفر له وارحمه اللهم اجعل الموت راحة له إني نوعي كان ما جاءوا له هاني أمام مباكم Kaliku, tu ami hai ye confront Bukhari amekpoka ne di bauchi ne di maiduguri ne di jos ne di gboki jo nigeria yi kàmi káàbìrì kàkí sédé kọ́ south af niger delta kí sèǹgì kọ́ ẹ́ dẹ̀ gàmíhàn gàjẹ́ epo crude oil kí wọ́n international market new york ayé kó yánẹ̀ epo mọ́ adébọ́jẹ̀ tó yí sixty. 600 naira or 600 dollar per barrel ìkọ̀ bá san yọ ẹ̀hùn màdìbọ́jẹ̀ tó yí 600 kàkíkà ní ti 600 ẹ̀hùn màdé ìlà ọ̀dọ́ ẹ̀hùn lẹ́dẹ̀ epo náà tí 100 ìkú 100 tí 120 kú 120 tí 150 lè wọ́gẹ́lẹ́dù ní nàìjíríà náà kọ́ bastard ọkọ̀ gbogbo wíìkò ya bùkátà taka bùkátà kíkọ́ mọ́ ẹ̀wọ̀n àmọ́kọ́kọ́ gbọ́jú sa ti yẹ bí ipò ẹ̀yà ń ẹ̀wọ̀n náà lẹ́wọ̀n bàtà ń yọ wá wòye wọn ìyẹn buhari wá wòye wọn tó nàìjíríà ń dẹ́nà létí nàìjíríà kété dẹ́nà lẹ́nu àmì kọ́ńtìrì dúú kìtì epo mà bẹ́ẹ̀dẹ̀ oyé wọn ìmájì sọ̀dí àkàmàlẹ́dọ̀jẹ̀ gbéyú àmárìláyọ̀ oyé kan mà ní kọ́ńtìrì ọ̀nà màdọ́mà tìyàn nìyí àmàkọ́wọ́ nìyí pẹ̀lú dúkìá yìí ṣe kọ́kọ́ kí angola dẹ̀ venezuela and some part of africa dúkìá supply epo papò mayane bá ọgbọ́ kọ̀bàtà dẹ́ni ọgẹ́lẹ́ ìdóye ma èé wà mí mẹ́rin ma tó dá ọ àwọn nà mí lẹ́tẹ̀rẹ́ àrùkọ́fì tòmúnẹ̀ ànámi ọ̀ṣẹ́ yọ̀nyọ̀nyọ̀ kádó ní jẹ́ ẹ̀rùn sí ká sọ̀bàtà ebi gẹ̀ nàdọ̀pá òṣèjà boko haram gbọ́ ma supply ọ̀jẹ̀ ń kó nàìjíríà tó lè ọ̀mọ́lẹ́wọ̀n ìjà boko haram máa jẹ́ ọmọ nìkẹ́ jẹ́ nìkẹ́ bianki contributor bata ekoye ki buhari wájú ọmọ ẹkẹ ibi tẹ gbogbo màálù yẹn kó mrs kapa ọkà kìáwó àbí akpọ̀rọ̀ ànà gbódò ayẹ ìdẹ́n tó dó ogun ọjọ́ kí sọ ọ́ kàfàrà ọjọ́ kí mi bí ọmọ mẹlẹ̀ dùn wá níbi kí a gbọ́ wa ilẹ̀ ká gbójú lé ilẹ̀ kọ́ ọjọ́ ọ̀nà ọjọ́ kí mo dùn wá ilẹ̀ ọjọ́ ìṣe ayé lé kí lálọ́ ìjà mọ́ni ọjọ́ kàwọn ọdẹ alẹ́ mi أن الفلق تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور إن في ذلك ينفدون ملي لبقى كتا كتا الدم كي wo yiyo konugo is over thousand of ton while ẹ̀wọ̀n fifty kilogram ẹna dọrọtí ayẹrẹ rẹ lótú yẹn ayé ẹn fifty kilogram ẹn e two kilogram ẹna dọrọtí ayẹrẹ rẹ lótú gana ayé ẹn thousand tóun ne awa ìná dùn ẹmẹ awa ìmájà ńkọ náà bí tẹkùn ẹn tó la wallahi adunga ngijume likulli sabarin nene dugi jana kuli tabali tabali tabali sabirin bai sabarin ana chakoruma sabiri ana kuli de sabar mubalaga an kuli ana kuli de wato yana da kuli janka kuli shakur agbẹ́dẹ ọjọ́ àti ekó na kí ṣakúrù mẹ́àbùdó ṣakúrù mọ́mọ́dó ṣakúrù àti ẹ́kà na ṣakúrù ọ̀ṣakúrù ẹ́kà lè ní ìfọ́jọ́ dẹ̀ àmìta ya lè ṣakúrù bọ́ múnà sí aláwọ̀ dánwò aláwọ̀ yẹ́ ni wọ́n يلا هدى derivation of shakir by shukur basically word ما تبغيكو شكر عن الشكر القديم للحديث وشكر الحديث للقديم وشكر القديم ل... أه؟ وشكر الحديث للحديث شكر الحديث وبدي شكر شوده وبدي حديث si am ko lọsọ na hun bi ana ire dabe na koko ko ne de ngbede yo ne ki agbede ni shukru shukru lhadithi lil qadim ngo ndo ki to gbang ngo do wa ngbede ka do agbede ngo du ngbede ko do agbede ngo du ngbede ka do agbede ngo du e ki yin ki shem ki dugba ti agbede mu majo mo be ki do ijo mo kenele shakur aduki adugbede wọn yọ tabali magani ko wọn ṣe shakuru shakuru sabarin ado yodoki ratani ki mudana sabir ado yodoki ratani ki sabari laki mumudi shakuru asabar asaburu pai ashikuru asaburu plus sokoro equal to what? Equal to yakin. So ado yodu kimde kimde na kuri yonga ngene imunde shakiri ene ati shakiri ene kojo chele idele la majani ya dele la chafani lona kojo agbede isokon yodu ya dokon leche un kojo akaku gbede fi yẹn wọn kó wọn lọ́jọ́ ń ra wọn kẹwàá ń ra tó kó yanyanyan ẹwà kẹwàá ra tó kó yà ti ṣukuru kó ẹwà wọn lẹ yà dọ ọrọ àmàdọ ọjọ ìtùtùn bí lagbalagba yóò kó ṣé gbogbo ọlọ́ọ̀kà tó kó lọ́ọ́ lóbi ọ̀nà bí okòtá yà lónìí. ya ti ṣẹ̀kúrù wọ́n yọ́ ń adúrú yí ìgbà yàgbà yọ ìpùn ayé ọkùnrin dẹ̀ yé gẹ́dẹ̀ àmẹ́dà ń bọ̀gọ́ yé àmẹ́dà ń ẹ̀nà báyìí yé àmẹ́dà ń nùbìlẹ̀ kọ́kọ́ ń kú ọkọ́ gbà yà máa ló yà máa ló ya meme wako kame kangi uyo keda kan kedo no mo koma ele ko yele awo ma ku ke yu ko lan ma mem ko yoshi bo kome bi ko kame ka da jane ngamele ate kwa mele onle bi te kani de toni aji ko kire go to oyo ki mo adu shadu shakuru shakirin shakur oje yakade wo bole mana صبر انا قالي شكرنا قالي صبر الصبر الشكرنا انا لا امدا بتي ابو ياتا اما المستيقنين اما الموقنون ما غاني كوشي مؤمنون اغنو ان لا لغي مؤمن دوما امدا مال موقنون ان في ذلك لآيات لكل صبار شكور أكو جاجي دم لي قالوا قال لي أمون دكو وإذا غشيهم موض يا سبحان الله oleh kado jinga oleh kayae kati ni ko karato jinga taka rando pa yo ya kakide mbe ki men ki dulu go e ki de tami selo mbo mbe a ama no ko amalumɛ kidulu be asukɔlɔ yi anyi du deni ye eye gidi aka ebe ba sokoso yɔ yan ibu jɛki mu darubɔ yan jɛki ọ habilebe gu nka yɛ aya ka e jɛun kigbolu kan dɔ mɔ ɔ ideju mama e pepa kidulu gbɛngu ya ayi ma mu dada bi alo n'o وإذا غشيهم موج كالظلم دعوا الله مخلصين له الدين مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم

and quran ije newu ohun adábàtú yìí àmọ́ tìnọ́lọ́yì ma ya igba bájọ méhì àníbi muhammadu ẹja e nọ́kẹ̀ e ya yẹn ṣáájú àánú ọgọ́rìbà nàíjàrìbà bẹ́ẹ̀nu àbẹ̀kẹ́ ayé kìlá lónìí nàìjíríà ìwà mí inú èyí tèkú ìmájẹ́nẹ́gìjá lé yí tèkú al'an kaya ya kayi da yanwa iza washehun maujun kyanki ohuhu yawo marubo kevulele ohuhu kiwaru merubo gidai yake nana dabe na kuwa lile o akpa lile kwaya subhanallah mẹgbà ẹnà tábà lóòwúwá yìí yéjúwẹ̀ náà bá mú yíyẹ́ wà kìí yọ ẹ́ màmá mẹ́rin tewuro tó tubodu bọ́tù kúránì ẹnu òhúwà yìí èkìdábúwó lílé kìdábá ìsìblọ́kì lílé ọgbọ́gì ní mẹ́ ìjàmù sinọ́lọ́jì mẹ́ni ayí kìí ṣe ní react bá kàwùzí ní jù bá ọláwọ̀ ọgẹ́ níbi àtúnyìn bá èwò dúgì àdùn yìí ti bẹ̀tẹ̀ níbi àdùn ìmìnì ìtẹ̀kú jẹ́ǹkì jẹ́ ní èmì èjò ọgbàgbàgbà bí a tó rí bá ìyà ọgbàgbàgbà lè níbi àkò wúwá yí káyà kó ànẹ̀wú lúlúlúlúlú tàtẹ́ kì á gbá tàmú yí dúró yálè dúgbẹ̀mọ́lẹ̀ ubi kì í lè tàtà tẹ́lẹ̀ ìwọ́n dàbí mú pọ̀ imú yáyà pàtẹ́ imú ọ̀rẹ̀ kì á dá ọ̀rẹ́ ìhàjí lẹ́lẹ̀ jẹ́ àti ìdáwé ànẹ̀nù imú dá kò lè póòlù mẹ́wàá kanú yọ́ lama tákẹ́ ayìgé wọ́n dàbí nìdé àmọ́ kọ ilé lẹ́gì á ní jẹ́ ayìgé akọ́ ànàmí ní wọ́n àmàta dó yọ ọkọ̀lẹ́ kì á dó wùn máa kàtí ẹ̀rùn kì dú 100 miles your back, there must be a bridge àfúyé bí ẹ̀jẹ̀ ní kì á dá yí ògbó iṣẹ́ ní dá yí ògbó kì á dọ́ ọkọ̀ gé kàmà nẹ́kìdẹ̀ ọkọ̀ kàtí ìdábíbírìdì márùn bọ́ọ̀lù yìí ìdábíbírìdì bírìdì bírìdì bírìdì mẹ́rin ògbúta ònánà ọkọ̀ sẹ́wọ̀n imúdò ń ọkọ̀ jẹun ọkọ̀ ìlànà nàfídẹ̀ẹ́tẹ̀ ìwò ìhájí láàáwọ̀lẹ̀wọ̀lẹ̀ kò wọ́ta ìlàbìlà tọ́dọ́kọ̀ ìlọ nígbòsá accident ẹ̀nà cause accident yàwó dẹ́yún ice block inúgbòkò tí kó block imúdò ice block kí a wá dẹ́yún kí a cause accident ewu ọ̀ká òkúpa ọdún n'eke anya na accident ọgọ́gọ́ mọ́ta mi gbàgbàgbàgbà ọdá tútó ihe yìí three minutes ní ẹmú tí ó ẹgbọ́ ìwò dàgbàtà ní ọkọ̀ ọbọ̀ tọ́nà kì án accident èyí ni àtàdò lè ẹlẹ́yà e, na ọ̀rọ̀ lòlú ẹlẹ́yà náà ọ̀rọ̀ anẹ́ àwọn ọ̀tọ́ àwòyẹ tètè ẹ̀lẹ́ ọkọ̀ sẹ́nẹ̀tà kanya mẹ́bí àdáyà block kì sẹ́nẹ̀dògo kayo ńgò sẹ́nẹ̀dògo ìsẹ́nẹ̀dògo èmi kọkọ̀ kàdá ń pa nùmọ́ kàyí sẹ́nẹ̀ ẹ̀ǹkàyà tí ọ̀mọ́lẹ̀ bá reaction ń dọ́gẹ́ náà ń pa yìí ọ̀ 20 kìlómítà nùmọ́ yàda e yi ọ yàdọ fèlè ògo ọ fèlè atẹnẹ bọ làwọlàwọ ìra tubokete ọba dẹ hundred kilometre mọ kí mẹwùn dá má nà mọ ìmú máa jọ ọmọ dábọjọ mẹlú ẹ pàtà. ọgbẹgidẹ yìí òkú bẹẹ máa dé èyí olùkùtù fún yìí ọkọ na ti ọmọ bọkọ iná àwọ̀ ẹbí ẹni wọ́n yà wọ́n dé àwọ̀ ẹbí ẹni wọ́n yà máyó tó ẹgbẹ́ là máa jẹ́ ní kọ́ọ̀l kọ́ntìrì mọ̀mẹ́rú ìfọ́á káàkànyà dání dáàmà máa ta ní flying boat kí a yí ọkọ̀ ilẹ̀ kí ọkọ̀ yìí lílé dàmdàm lẹ́bà flying boat ẹ̀rẹ̀ rẹ̀ gbégi jàmá tukọ́lọ́ lẹ́ máa rárí flying boat gbégi ní jákẹ́ màmá ní flying boat náà bẹ̀ kí flying boat kọ́ màjẹ́ni kúrọ̀lá màjẹ́ni rọrí hajj ọkọ̀ yí adé ìsàkàyàn ní gbogbo wa náà àtàkìyàn zinc ti rí òun àbẹ́kì rá àtúyìn àjẹlẹ́ helicopter ma ní akọ́wà ìnáwà ìnáwà ìgẹ̀nẹ́gì tẹ́jà yíta tẹ́bẹ́tẹ́bẹ́tẹ́bẹ́tẹ́bẹ́ àmúlẹ́tọ́ ma mú nẹ̀ rí helicopter bẹ́ẹ̀kì ní planka ma náà jacket ẹ̀ka ọ̀dọ́ Mama koy mamma koy unu go kani boge na no na ke anya ko anya ku anya me ko tinda dia ka ya pio nale nde mama kuma ngombo yoge is beyond their own control gbé flying boat ma kórè òun màníjà jìdí rí màá nára lọ àmì helicopter múnú dókè wa ma ná sèkù déèkì àdó àjọ ẹ̀ gẹ́lẹ́mú ọkùnrin adéhùn gbogbo ẹ̀kọ́ tòbó yíyà tòbó kì mú wá tó yíyà ka yìí ń gbà tá a ṣe tó dẹ́nu ẹ̀wọ́ wa yìí bá gbogbo náà ayé sẹ́kùn bá a lálẹ́ dáná. tọ̀ yìí kìdẹ́ yìí ẹ̀ǹkà yìí kìdẹ́ àkàwọn wa wọ́n ìzà àkọ́ṣe ọ̀hún dalfna elbụ giyi i ọkọle ka ou ye bi bie nachiai ogo ịmajiubakwa na enye ate luwoluo l yi dulgwu oluluaọbụtata anyacha no ma ọkọchio wụaai naịdayajitanba mi w ọmolea mụ na chikwaoo لا إله إلا الله يا إله إلا الله يا ربنا أنقذنا يا ربنا أنقذنا له الدين ما دين وسيو لتدي وجو ما دي وغلا دي وغلا فلما نجاهم إلى البر ينقو إياتك وكجو ما هو توبا فمنهم مقتصدين ewu abụọ yi umewu ọjọ umewu ayọgide anami mọkọtọsede ewuma mọkọtọsede gide ohun sama kafiri mbele ngala wa akọla mafi suratul ankabutin aya 65 falamma najahum ila albarri idahum yushrikun

o mẹ́tàbẹ́ náà mọ̀ ní yọ́mọ́ fòkọ́dún máa táwọn tákò ń kún yí ṣẹ́gun àmẹ́lábà táwọn lẹ́mọ̀ ń gbà yí ẹ̀rùn kàmọ́ náà kàkọ́ nẹ̀kẹ́ ìjì gbéwú náà ẹ̀dẹ̀ ihò fún àyè tọkàmẹ́ ní akámẹ́hùn nẹ̀ náà gbàjí tákò mẹ́kọ́ nẹ̀ lẹ́rùn ẹ̀yà ìtọ́ ti já iyọ̀mdẹ̀ níbi ó mẹ́tọ̀ sákàdá ọ̀rẹ́yà brazil iyo bronze uba to bi yoga na to yo lebo ka ne yo ya wa na ma ma ko nga nya ti dola ko nga lo la wi ede aka nya do gede mo ngam da nya ho nu nu bu ko pa nu me nwe mu ko nga je je ta ko nga ko yi amma na ba gidi aka nya ne ene ya kwado walamma najahum ila albarri fa minhum muqtasidun ngojeni wa ma yajhadu bi ayatina in hudu ya jumwa bayawa adayawa demini illa kulli khatarin shede na yakke imamuni kafurin aguji ya kafiri khatarin e, na bejuma ja magani ko kafurin aguji ya kafiri eh na kiaji wa kola yo joy na yo ojeje kade obola no amekarabirija na mabiriju ya kuji akinda tuligina gina gina na makuli do يتعلي بيوه رجاكي كسيوا يوكي جميع البركة سيوا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما السلام عليكم ورحمة الله وبركاته